èmi á pa lọ́ọ̀yà fún mi ìdè tó jẹ́ pé ojú gbogbo wọn máa kó ojú wọn máa kó nǹkan tẹ́bi tẹ̀sí rí yẹn àti charity organizations all over Nigeria they are up to this case mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. sẹ́ni tí ó mọ̀ wípé adémọ́lá amúsàn ó jẹ̀bi mú ìdí lọ́nà kọlọ̀ ló ti jẹ̀bi ẹ̀ kò síbi tí ò fi jẹ̀bi mú ìdí bẹ́ẹ̀ kó tó wá máa dún mọ̀ọ́rú mọ̀ọ́rú mọ́ mú ìdí yẹn òun làwọn èèyàn ló máa jẹ́ káwọn èèyàn rise up because nígbà tí ẹ lọ mú yàn tẹ́ ẹ fi pawó tẹ́ ẹ tó ń fi ọlọ́pàá lé káàkiri láti jẹ́ kó panu mọ́ táwọn kan tó ń sọpọ́tẹ̀ ó túmọ̀ sí pé ó túmọ̀ sí pé àwọn tí ń sọ pé nàìjíríà jẹ́sí pé nàìjíríà pé nàìjíríà ò lè dá ó ní tí wọ́n rí nìyẹn náà nígbà tí èèyàn bá lè sùn tẹ́ pé nínú olùbá nílé olóòdì àbí èèyàn tí yà ń jẹ́ èèyàn tí èèyàn lè sọ síta torí pé òdì rẹ tó máa sọ̀pọ̀tẹ̀ torí pé òdì lówó lọ́wọ́ ó ṣe tó dáa gbogbo evidence ló lè wà lẹ̀ yàtọ̀ sí pé bá gbé àdúgbò ń ṣe àràbù evidence wà lẹ̀ tó ní kò sí tọkùnrin yẹn máa ṣe tí ó lè gbé wá social media ìgbà tí wọ́n lọ mú ìdè orí social media náà ti mú ìgbà tí wọ́n gbowó fún orí social media náà ti gbà fún ó yà ìgbà tí wọ́n kọ́lé orí social media náà ti kọ́ nígbà tí wíìlì wa dé tọ́nà fún yíbo sí ìdò náà jáde wá ìwà ìpọlọpàá lè rí ṣé nígbà tí wọ́n gbowó fún ọgbẹ́ni tó kọ́ kó mọ̀ rí ìbínú ọlọ́run ó mọ̀ torí pé torí pé òun ti mọ̀ ẹ̀yẹn àti torí pé àwọn kan support òun àwọn ọmọ torí ẹ̀ lè mú ilé káàkiri. kó hmm, máa fi yà jẹ. kó má kó má rí bẹ́ẹ̀ kó kó má rí ìbínú ọlọ́run kò sẹ́dọ̀ náà ò lè mú o kò so tán tó bá dẹ̀ wọ́yá pé DSS tó máa fi lé mú ilé káàkiri àgbàgbà kó nǹkan mọ́ ẹ̀ ń di láìpẹ́ sínú ẹ̀wọ̀n torí pé gbogbo owó tó gbà lórí mú ìdè àti kó ṣe fìyà jẹ ọmọ ọlọ́mọ yẹn tó fẹ́ pa á ọ̀pọ̀lọpọ̀ yẹn náà sì lù pa bẹ́ẹ̀ àná sọ̀rọ̀ Mohbad ìgbà tó ń pariwo tó ń pariwo kò sẹ́ni tó lísìn sí ọ̀pọ̀ yẹn náà ìgbà tó kú tọ́lú darí tó ń pariwo justice for Mohbad irú èèyàn tó dẹ́ka bí mú ìdí yẹn wọ́n ń bọ́ ń bẹ lákàtà àwọn kẹtẹ́ tó fìyà jẹ wọn lọ́wọ́lọ́wọ́ báyìí tí òwòlé sọ̀rọ̀ síta ẹ wá lẹ́rìí bí DSS wọ́n wé dẹ́ka àti pókéne ṣé kó mọ̀ sọ tẹnu ẹ̀ ni tó bá sọ tí ò yẹ kó sọ ẹgbà kóòtù lọ kóòtù wárántì kí wọ́n kí wọ́n yí mm. wárántì kí wọ́n àrẹ́sẹ̀ wọ́n lè lọ sí kóòtù káwọn bá yọ àwọn èrò dìde sàgbé òní dìde àwọn ẹni dẹ́gbẹ̀rẹ́ àwọn ẹni bára ẹ̀kọ́ yà nàìjíríà ọ̀rọ̀ náà jọ́rọ̀ òṣèlú tàbí tó kan ọ̀rọ̀ olówó ni wọ́n máa ń jáde sí i tó bá jẹ́ tìbẹ̀ fóònù òní jáde sí i náà jẹ́ pé léde wo ni bó ṣe rí yẹn ẹ bá ti wá ń sòtọ́ ọ̀rọ̀ àwọn kọ́ọ̀bù síta wọ́n máa àtàkẹ́ wọ́n mm. máa àtàkẹ́. ó ní wọ́n burú ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló máa ń dúró síbi òtọ́ọ̀rọ̀ àyàn àyàn máa ń láyà wọn kò sí jẹ́rìí fẹ́ra wọn ẹ̀yẹ láwọn ọkùnrin kó dìde kí wọ́n sì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí òun ò lè sọ òun <laughs> ò lè sọ lọ́dún kálukú wọn náà jẹ náwó káàkiri ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínà irú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínà tó ṣe charity sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà àwọn ọmọ sọ̀pọ̀tì àgbàlá ni ní ẹgbẹ́ ọ̀rọ̀ wọn jọ wò orúkọ rẹ̀ jọ wà wọn rẹ̀ fẹ́ kí iṣẹ́ tàwọn náà já lọ́sọ̀ bí kíni ẹ jalè àwọn ò ní kí ẹ má bẹ́ẹ̀ jalè ẹ bá ti ẹ bá ń jalè Nàìjíríà tó sì ń rí àwọn kan dèrò rí mọ́lẹ̀ tí ò bá sẹ́ni tó complain kò sí ẹ̀ka ìlú mọ́ ṣùgbọ́n kẹ́ ẹ tó wá bọ́ta kẹ́ ẹ tó fìyà jẹ yẹn kẹ́ni ẹ tó wá sọ̀rọ̀ síta kẹ́ ẹ tó wá máa sọ pé ẹ̀fì ẹnìkan ṣe ń fọlọ́pàá tẹ́tìnì rẹ̀ ọlọ́pàá gan-an ogó gbèpè torí pé tó náà bá tó náà bá ṣe tí ò dáa ogó aṣọ ọ̀bọ̀ lọ́rùn ẹ̀ pé kò yẹ kó lè dùn ọmọ lọ bó ṣe ń lọ yẹ ó yẹ kó yẹ kí o gbogbo alẹ tábàlì nǹkan tí ò da nílùú gbogbo alẹ kájọ máa kọ ọ pé àìkọ́ àìkọ́ ìbàjẹ́ ní áfíríkà pàápàá jùlọ ní nàìjíríà ló yẹ kí nàìjíríà dà bó ṣe dà yẹ abẹ́gbẹ́ nàìjíríà yìí tọ́ba làṣẹ wẹ́kọ́mù ọ̀rọ̀ sàmúrẹ́ ní kejì àwọn ọmọ nàìjíríà àwọn ọmọ tọ́lá gbogbo yìí ni mo kí. àwọn ọmọ tó ti dàgbàsókè àmọ́ ní nàìjíríà èrè ló ti dà nàìjíríà ti bàjẹ́ tá bàjẹ́ ìlú tí ò sóòótọ́ mm. ìlú tẹ́ ẹ̀ gbọ́dọ̀ sóòótọ́ ọ̀rọ̀. ó bá ti ń sọ̀rọ̀ a máa lọ máa rìpọ́ọ̀tì péjì àwọn èèyàn láyé bíbàjẹ́ pásítọ̀. ẹ̀fẹ́ pádànù torí kẹ́yìn ìdìbò àárọ̀ náà lọ ó dá o ó ah. máa wọ́n bẹ̀rù ọlọ́run. dádì wa ẹ̀jẹ̀ èèyàn kan náà àmín yes sir ẹ ṣeun sir èèyàn náà tún pè mí. mi fẹ́ pẹ́ lórí ṣó ẹ̀jọ́ hello. Hello, Joyce. Yes. You want me to put your speaker? Hello, Joyce. Um, you can put me in speaker if you want to. Okay. So it's fine. Okay. Go ahead. Go ahead. Hello. Go ahead, sir. Um, if they want to um, or uh, make it complicated, because it's not going to be complicated, Wedding is going to be triumph Or to every one of them because um, he has not been begging for help. Yes. He has never to beg for help. You are the one that located him and you brought him into your church and um, yep. a rí gbogbo àwọn èèyàn tí Oríyọmí Hamzat tó kọ́lé fún káàkiri náà ó ń ṣe inú ẹ́sítẹ̀tì ẹnìkan ló kọ́lé fún. yèyé máa pè yín padà mà máa pè yín padà yèyé yín ká ẹ máa sọ̀rọ̀ yín. you understand so mm. ọ̀nà tó bá fẹ́ ṣe and i am going to stand tó bá jẹ́ pé one penny or one pound nínú àpò mi láti gba lọ́ọ̀yà fún Muyideen èmi á gba lọ́ọ̀yà fún Muyideen tó jẹ́ pé ojú gbogbo wọn máa kó ojú wọn máa kó nǹkan tẹ́bi yẹn àti charity organizations all over Nigeria they are up to this case mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ.

afẹ́jú ọba fẹ́ sòótọ́ ọ̀rọ̀ tó jẹ́ àwọn alábòsí ẹ̀dá ló máa ní òní ọmọkùnrin yẹn jẹ ó yàn jẹ because ó fọmọkùnrin yẹn ó fi ẹ̀rí ìjara ẹni hmm. bẹ́ẹ̀ ká tó wí ká tó fọ anybody tí ò bá ti sọ̀kọ́ lé ní orí wú pásítọ̀ bẹ́ẹ̀ rí láyé kí wọ́n ní kí eh, pásítọ̀ adékòye ṣe kí àwọn winners ṣe ṣe ló lọ rìpọ́tì page before you know it tẹ́ẹ̀ bá ti tẹ́ẹ̀ bá ti sọ̀kọ́ tẹ̀ báyìí gbogbo shows tí mo ṣe fún pátápátá gbogbo ẹ lórí report from beginning to the end. olórí burúkú ni nǹkan tó ń ṣe nìyẹn ṣé pásítọ̀ nìyẹn. pásítọ̀ rádaràda wo nìyẹn. pásítọ̀ adẹ ń wí ẹyin nǹkan sì wà tẹ ẹ wà á fi tó jẹ pé bóyá èmi ọmọ tó máa ń ṣàwà àwà yorùbá aláìkí àti láìkí àbòsí ká máa ń gọ sẹ́yìn irọ́ ẹ bàbá yóò ní ẹ̀mí mímọ́ ọlọ́run ó ń fi yín kú ọ̀rọ̀ jọ ní kò sí nǹkan méjì tó ń ṣe lórí gbogbo ẹni mo fi sọ ó ó lè ló ń jà kó kúkú declare rẹ̀ pé okay òun ṣe charity because you don't have holy spirit in me there is no holy spirit in him at all. ẹni tí ó lè quote bible verse. bẹ́ẹ̀ tó bá dìde sí Muyideen pé bóyá òun tó wá fẹ́ rẹ ọmọ yẹn ó ti rẹ jẹ ní ọ̀nà tó pọ̀ rẹpẹtẹ òyìn jẹ gidi lọ́nà tó pọ̀ rẹpẹtẹ tọmọ tó wá fẹ́ dìde sí pé bóyá òun tó wá fẹ́ máa wá máa fi ọlọ́pàá máa fi àrà àṣẹ dẹ́ndẹ́bílì àwọn abiyamọ tó wá dìde sí ẹ because enough is enough ilé ọ́fíìsì náà kò dá ẹ̀pẹ́sọ̀ burúkú tó ń rìpọ́ọ̀tì péjì káàkiri ní ìrírú ẹbí tọ́wọ́ ẹ wá dilẹ̀ ó ráyè mí ìríkó mí ìríkó mí ìríkó jáde ìríkó sọ kó ṣe wàásù ní nípa ọlọ́run. níbo àbí kí wọ́n máa fa àwọn èèyàn káṣowó olè amúsàn Dayọ̀ amúsàn olè Démọ́lá amúsàn olè ni. ẹ Démọ́lá amúsàn kò lè kó ti báìbù báyìí ṣe yọkan báyìí jáde àfi yóò dára fún yín. Mm. Eh, lọ́ba sọ ló bá dùn ún. Eh, eh, wà wá máa gbé wà wá máa gbé àwọn àwọn emotional kìíní wá láti máa fi blackmail àwọn èèyàn bó dẹ̀ ṣe ń gbà báyìí òfin kó property ti ẹ̀jọ̀ ni ìka ní bọ́bọ́ ẹ̀jọ̀ ẹ máa bẹ́tò lọ sísà mi. ẹ ṣé God bless you thank you for the awareness. thank you for the comment thank you so much. wo èmi gan tí mi ṣe pásítọ̀. mo ń ṣe ṣó mi báyìí wo nǹkan tẹ́ fi ń ṣe pásítọ̀ kan lélẹ́yìí téèyàn bá ti lélẹ́yìí tó lélẹ́ orí bí báìbù mi ṣe tóbi hmm? o jẹ́ pásítọ̀ Demola Ademola Amusan Ọlọ́run máa bí ẹ torí olè ló wá jà lórí social media ó ló jẹ́ pásítọ̀ mi ì rí ẹ kó gbé báìbù rí kó tiẹ̀ máa ṣe live video kó gbé bible àwọn bàbá bàbá kí lórúkọ bàbá tó Baba Taiwo Táíwò bàbá Táíwò máa ma gbàdúrà báyìí làágùn máa ma bọ́ ó máa dàgbọ́n domi sára bàbá yẹn níbi táwọn yẹn gbàdúrà dé a máa rí wọn tó ń preach tó ka bible ìwọ ò ṣe ìwọ wá fáwọn èèyàn jalè njó ò lórí kó wá ṣe live video kó tiẹ̀ kọ́kọ́ preach thirty minutes fáwọn èèyàn kó jèrè àwọn èèyàn lọ́kàn o lè ní ẹ o mọ bible verse o lè eh, psalm eighty five sọ pé lord thou hast been favorable unto their land thou hast brought back the captivity of jacob thou hast forgive forgiven the iniquity of their people thou hast covered all their sin Show the ka bible yìí fún wa ni <laughs> kàkúlù fún ẹ bó ṣe jẹ́ kí máa dìde kí máa exercise yẹn ṣé òun lè ka bible fún wa ni ẹ irú èmi ìkìtẹ̀ lọ sórí platform ẹ kí n wo pé ah pastor eh, adémọlá musan torí òun ṣe pastor lọ́dọ̀ tèmi ó má ka bible lénìí màá wá lọ màá á ah, bá ti wá gbọ́ bible verse yẹn tí mo listen bó ṣe ń preach màá wá digest ẹ̀ at that moment tí mò ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yẹn màá wò pé ah, ọ̀rọ̀ máa yín má nítumọ̀ bọ ọ̀rọ̀ ò lè nítumọ̀ tó bá ń fa àwọn èèyàn tó bá fi wọ́n jalè lórí social media ìgbà tó ṣe ń ṣe àwa yìí èmi gan wà lọ́gbọ́n rò bóyá oníjẹ̀ níwọ̀n àti ni mi mọ̀ pé olè ló wá fẹ́ fi jà ó fi build empire ẹ̀ you call yourself a pastor mi rí ẹ kó gbé bible rí kó jèrè ọkọ̀ àwọn èèyàn kó win ní so o ò preach kó làágùn máa jáde lára ẹ̀ o lọ sórí òkè kó lọ gbàdúrà fáwọn ọmọ ìjọ ẹ kán lè kọ́nà tọ́nà bá gbàdúrà pásítọ̀ lórí àwọn ọmọ ìjọ ẹ àwọn ọmọ ìjọ yẹn olúkálukú wọn wà òkè wọn wá sí chọọchì ẹ báyìí gbogbo wọn máa to mọ́tò lọ rẹrẹrẹ kò sáwọn tó ń bọ́ lámàlà lójoojúmọ́ kò sáwọn tó ń bọ́ lámàlà àmọ́ ọmọ wọn àfún wọn lóúnjẹ kérò máa pọ̀ ní chọọchì ẹ nìbàdàn tó bá ti ọmọ ìbàdàn nìyá mi tó bá ti fẹ́ ṣe tó bá ti fẹ́ wìn ní àtiwọn ìwọ kàn fún wọn nìkan kò ní kọ́ lọ pin níbì kan àbí bí gbogbo wọn ṣe máa rọ́ lọ síbẹ̀ ẹ owó wọn mọ̀ wá wọn wá fún wọn ní oúnjẹ lọ́jọ́ sunday sunday ṣé ìyẹn náà pé pé èèyàn ń jèrè ọkàn èrè oúnjẹ ló ń jẹ èrè oúnjẹ oúnjẹ èrè oúnjẹ fún wọn ni ìyànà òun ìní àti wọn ìyànà òun ìní so ẹ kí pásítọ̀ má lè kà bíi two chapter fún wa nínú bible ó yá kó fúnra ẹ ká ní o kó ṣe kán máa kà fún ẹ o torí o o o o ki kí ibolo ìwọ tó tiẹ̀ lè study ọ̀rọ̀ Ọlọ́run kí ló mọ̀ nínú Bible òbí gbogbo àwọn pásítọ̀ yìí wọ́n máa ń sọ nǹkan tí gbó ṣẹlẹ̀ tí Abraham ṣe tí Sarah ṣe nínú Bible àlè o le o le pàtó yẹn fún wa because o ní clue o le o ṣiṣẹ́ malùlù malù lórí pé kò gbé ẹ o wá bọ́ sí pé kó lọ máa gbá wọn yá wa kó máa fi wọ́n káṣowó o wá ní pé ah ọ̀nà má wà nínú kinní yìí go further ẹ èmi tí mi ṣe pastor agogo ìgbàlà lélẹ́yìí báyìí bíbélì mi lélẹ́yìí àwa yìí tí ní time láti stọ́jú ọ̀rọ̀ ọlọ́run tá à ń ṣe pásítọ̀ ìwọ ò ní time